بسم الله الرحمن الرحيم هنا الموجود لكم فطلبني تجدني وهم رمتا سواه فلن تجد اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله على محمد صلاة ترديك وترضي وترضى بها أن يا رب العالمين آمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آمين بوتي يلوم بني أراره tó o sì fẹ́ kí o ṣe oore fún ọkọ ọmọ ní gbàgbé ẹ̀. tó o sì fẹ́ kọ́ lọ́run sóore fún ọ lẹ́yìn gbàgbé. dákúbà ń pariwo ọlọ́run dáadáa lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. tó o bá pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i gbogbo tí ń jábà níjẹ́ inú ayé rẹ̀ ó di dùnú. ànújẹ́ sì di dùnú. wọ́n kẹ́ẹ̀nẹ̀ kẹ́ẹ̀nẹ̀. tó bá pé mẹ́ta ìbànújẹ́ tó ti kú ònú ayé rẹ̀ ò ní padà mọ́. kẹ́ẹ̀ أنا مكانك أنا ورب الكون حيث مكانك أنا mo kí fámílì àwòsí gbogbo tí ń já dàbíyà. Bikokumullah. gbogbo àwọn àdàbíyà fámílì àwòsí wa ní mọ̀sí ń gba ọlọ́mọdé bí ó dàrú. fámílì àwòsí wa ọlọ́mọdé ọba jẹ́ àwọn èèyàn tí ẹ̀rọ sí ṣe ámì. mo ò sí ámì dáadáa bàbá wa tí wọ́n jó lórí ẹbí fún gbogbo àwọn àdàbí àyányá ọlọ́mọdé ọba jẹ́ fún wọn. àmín wàkẹ́ẹ̀nẹ̀ kẹ́ẹ̀nẹ̀ kẹ́ẹ̀nẹ̀ mẹ́kànnà kànnà rẹ́pùlì kẹ́wọ́nì. báwa gbọ́ ọmọ lẹ́yìn. sọmọkà nàkà. ọlọ́mọ fi kankan sí àìlù rí dọ̀. òkè púpọ̀ lẹ́kọ̀ọ́. wàkẹ́ẹ̀nẹ̀ kẹ́ẹ̀nẹ̀ kẹ́ẹ̀nẹ̀ kana makana kana. bàbá àgbọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́mọjọ dààmú àfi àfi likaoni. àfi likaoni azibon. èyí lèmi fẹ́ wí bẹ́ẹ̀ ló nì. ọmọ àzáàbò wa mi hinà tó. wí dáadáa. siwaalun alayya wàlìjẹ̀mí ilẹ̀ àìmá bá ń tún wílẹ̀ kan sí. àfilikánì àzìbò. kéèyàn púpọ̀. àmú àzábò wa mẹ́hìnà tán. ayé tẹ́ ń lò yìí àfilikánì sẹ́dùnú tún bẹ́nu ayé mọ́. sẹ́dùnú bẹ́nu ayé mọ́. sẹ́dùnú wà nù ayé mọ́. jàdúrí dùnú mọ́. àmú àzábò àzábọ̀ wà mẹ́hìnà tán. àbísẹ́ ìyà àti wàhálà ìpáyín kókó tá n bá fínra ní nàìjíríà epo ti di hundred a sì new note wọn láwọn kó jáde àmọ́ kò kárí ságbákò iná lámọ̀ bá fa àtòrí ilé epo àdààmú ká tó rówó àdààmú ká tó ná àtúndààmú ká tó kó sí báńkì àtúfù wàhálà sùwọ́n aláìyá wálé jẹ́mi ilẹ̀ ahẹ́. mo wá tókòónú lé mo ní ìbéèrè yìí ń bira mi léèrè. suwalọ́nà aláìyá. ìwọ ń bí ẹ̀yin àgbàlagbà ìlú tí wọ́n ti ń kọ́ wa ń kéwù ní kódà èpè lọ́rin kọ̀yàn ń kéwù tọ́ ọ bá sí èrè látàlí kìámọ̀ Ìlọrin wọn ti torí ẹ̀ tó. ìyá yín wọn ti demonstrate orí ẹ. suwọ́ọ́. والجميل أهمتي سؤال علي والجميل أهمتي فأسبوا فأسبوا لما في الله حقا توكلا أي بابا وإلا فأكسيها ذهب ومحنة وإلا فأكسيها عذاب ومحنة فأهب èyí tí bàbá rọ́dọ̀ gbámúnú ni ibi tí ọ̀rọ̀ bàbá rọ́dọ̀ ti dùn tí ìdùnnú ti wọlé sínú ayé wọn ni wípé bàbá rọ́dọ̀ lọ kọ́lé ti ọlọ́run. lima fi lọ́ọ̀yì. wọ́n rántí wọ́n rántí wọ́n rántí ni bàbá rọ́dọ̀ rántí pé ẹkún tí wọ́n sun nílọrin lánàá tí bàbá wa àgbà ṣéwù álímì sun ẹ bá ń pariwo ṣéwù. ṣéèkù. wọ́n tó bá pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí yọnu ọlọ́run máa bá ọ. ṣéèkù. tó bá pé mẹ́ta ò ní ṣòfò ọmọ. ṣéèkù. ẹkún tí wọ́n lókè súnà níjẹta mánà ni wípé ọlọ́run ò jókòónú ìlọrin mọ́jọ tán ẹkún ni ni bàbá rọ́dọ̀ náà wá sun sọ́nà ọlọ́run wọ́n wá kọ́ létí ọlọ́run ọlọ́run náà wá ní bàbá rọ́dọ̀ yìí ní padà. fọwọ́sí bíyì náà fi lọ́yìn àkọ́ tàwa kò lọ́wọ́. lọ́jọ́ kan ọlọ́run náà kò má fi bàbá rọ́dọ̀ subhana rabbika. rọ̀bìlẹ̀ ìzàtì àmà yà sùn. afáwa bíbí rasul. àfikọ́kọ́ ọlọ́wọ́ lè kárí. láti ìlú ńláńlá ní ìlú àlùbáríkà bẹ́ẹ̀ ni Iléṣà ọlọ́mọṣà jẹ́ ẹ̀mọ́ wa dáadáa ẹ dákun ẹ bá ṣe àmì dáadáa jẹ̀mọ́ ẹ dákun ẹ ṣe àmì dáadáa jẹ̀mọ́ ọlágbára ọlágbára ọlágbára wàhálà wàhálà muhammada tọ́.